خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان نستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا لا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 ووعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشق الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آمين وقد أمر السيد عمر محمد صلى الله عليه وسلم àbẹ̀rẹ̀ ọmọba sùpáàlù ọ̀tàdà nínú ìmọ̀ràn àlékún àdúró ti ọlọ́run àlékún ìkúnlọ́wọ́ ọlọ́run àti ọlọ́run tí ó ń sàṣìkún ẹ̀ kọ̀ọ̀kan wa àwọn ọ̀rọ̀ ìfúláàsì ìtọ́lọ́run ọba tí máa ń àwọn iṣẹ́ ìyára èyí tí aláṣọ ìhànà ọ̀tàlára tó dá sí ilé ayé tó jẹ́ pé eléyìí jẹ́ nínú àwọn iṣẹ́ àwòyanu tó ṣe gbogbo ẹni tó bá ronú yóò rí pé iṣẹ́ ńlá lélẹ́yìí òun náà ní dídá sánmà àti dídá alẹ̀ bọ́lá ọba ṣe dá méjèèjì àti gbígbasẹ́ tí òru àtọ̀sán ń gbasẹ́ fúnra wọn. eléyìí kò tọ́ka lórí ìjẹ̀ka wípé ń tọ́ka lórí agbára ọlọ́run ìsìn tọ́ka lórí pé gbogbo ẹni tí ọba màkọ́lọ́run ló sàwọn kan yìí ló ti tọ́ ó láti fẹ́ kọ́lọ́run ó láti gbà kọ́lọ́run. nílà ká yìí tí máa ń bá yín sọ̀rọ̀ báyìí ọmọ rẹ̀ tó ti gbọ́rọ̀ kalẹ̀ tó ti wọ̀ dá. onílà ká yìí ni àmọ́ ní onílà ká yìí tọ́lọ́wọ́ bá ń sọ bíbà yìí ọlọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ọlọ́wọ́ sọ̀rọ̀ lọ. الذين يذكرون الله قياما وقعودا الله ولا كاي كما سوكوي أولا تسيبي يذكرون wọn a máa rántí ọlọ́run ọba wọn wọn a máa rántí ọlọ́run ọba wọn kìá máa lẹ́yìn ìdó wọn kìí sórí ìdó nìkan wàgbọ̀n ọ̀dà wọn tún máa rántí ọlọ́run ọba wọn lẹ́yìn ìdòkó. وعلى جنوبهم àwọn tá a sọ fún yìí tá a ní wọ́n ní làákà yìí àwọn lẹni tó ṣe pé wọn ọgbà tí ọba wọn nígbà tí wọn bẹ̀rẹ̀ ìdìbòlẹ̀ aláàdá yìí wọ́n dàrú ọlọ́wọ́ bá bẹ̀ ẹ̀hẹ́. wáyà dábà kí á wò lábí ìwọlùkẹ́ sàmáwá sí wàlúwàrú. àwọn tá a sọ yìí ta ni wọ́n rántí ọlọ́run ìtumọ̀ méjì làwọn olùmọ̀tún ọ̀rọ̀ yìí. wọ́n láwọn tí ń rántí ọlọ́run ní gbogbo ọ̀nà tá a lè gbà tá a lè fi rántí ọlọ́run gbogbo ọ̀nà tá a lè gbà tá a lè fi rántí ọlọ́run àwọn tó ṣe pé ọ̀sán wọn òru wọn ìdúró wọn ìsun wọn ìjókòó wọn wọ́n rántí ọlọ́run gbogbo bí sábà wà wọn máa rántí ọlọ bí wọn rìn lọ wọn fẹẹ jáde wọn dà ó kọ ọlọ. sábà di òkò wọn rántí ọlọ sábà tún dùbúlẹ̀ wọn rántí ọlọ àwọn tó ṣe pé wọn gbà kọ́ lọ́wọ́ ọba làwọn gbọdọ̀ fi ẹ̀yìn àti ìrántí máa fi dárúkọ torí kò ń lágbára lórí ohun gbogbo. wí àwọn ọlọ́run pẹ̀lú nílẹ̀ àkáyè ẹ̀yà wọ àwọn tí wọ́n tẹ̀lé kàdínà bí àwọn sàhábà ọlọ́run bá wí rà nítorí pé wọ́n rántí ọlọ́run ẹ̀rì bí wọ́n jáde lé wọ́n ní gbólóhùn tí wọ́n sọ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bí wọ́n rìn lọ sábẹ́ wọn ní mọ́ṣáláṣí ó ní gbólóhùn tí wọ́n rántí ọlọ́run ìjáde wọn wé jáde kí wọ́n wá kó lé sàgbó àkọyà lọ́wọ́ àbáwọn ìyàwó òṣòro ga wọn èkó lé mojúbà ayé mojúbà àwọn àgbà wọn èkó lé lọ́wọ́ ọlọ́run wọn kò lé lọ́wọ́ pé bísímìlá ẹ̀rí wọ́n fi orúkọ ọlọ́run ọba orúkọ tó lálùbáríkà jù wọn lè lọ́kọ ọlọ́run jẹ́ gbogbo tá a bá ti fẹ́ràn tí ọlọ́run láyé bísíláyé àgbọ̀dọ̀ yọ̀ọ́lẹ̀ lẹ́nu ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àtàkùn àmọ́ sọ̀rọ̀ àwọn sọ́lá tí ń fún wa ládùúgbà bísíláyé máa ń jẹ jáde nínú ẹ̀ torí pé tàbá àkàtúmọ́kà orúkọ ọlọ́run ọba lálùbáríkà púpọ̀ wọ́n wà ní bísíláyé. lórúkọ ọlọ́run táwa kálùtù bisimiláhi táwa kálùtù alọ́láhi wàlà àwòrán wàlà àwòwà wọ́n yìí gbólóhùn ọlọ́run lágbára lé a lágbára kára kan a lè dá kúrò níbi bàyí a lè lọ ká lè tó kọjá ọlọ́run ọba ọlọ́run ní gbé wa lọ ní gbé wa. àwọn yà kúrò. fi ń rántí ọlọ́run ọba báyìí lẹ́yìn ìṣe wọn kọ̀ọ̀kan gbogbo dọ́gba bẹ́ẹ̀ ti wá tó yọ wọ́n láti wọ́n tún rántí ọlọ́run wọ́n fẹ́ jáde wọ́n rántí ọlọ́run bí wọ́n fẹ́ wọjà wọ́n rántí ọlọ́run bí wọ́n fẹ́ jáde lọ́jà wọ́n rántí ọlọ́run bí wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n rántí ọlọ́run lábàbẹ́ súnmọ́yàwó wọ́n rántí ọlọ́run bí wọ́n tó fẹ́ sọ̀rọ̀ alẹ́ náà wọ́n ti dé ó tó rántí ọlọ́mọ bá wọn. Bẹ́sì mi kà àmú tó wọ àyà ó kò. Ilé ọlọ́mọ bá wa pẹ̀lú orúkọ rẹ la fi fẹ́ sun oorun nísìn. Pẹ̀lú orúkọ rẹ láti dìde láàárọ̀ káàkiri jí. Wọ́n wá rántí ọlọ́mọ bá wọn. Àwọn eléwo yà àyàwó àyàkọ́ àwọn lòún rántí. Ah! ẹjọ sunujá nígbà yìí àwọn tó ń rántí ọba lẹ́yìn ìdúgbòlẹ̀ ẹ̀bá yìí ọlọ́run ọba mi ìtumọ̀ kánú. àwa àwọn olùmọ̀ tí wọ́n ní ìrántí tọ́lọ́run ọba ń yìí òun náà ló sì sọ. ìrántí yìí ni pé àwọn tí àwọn tí kírun pọ́lọ́ wọn ọba sẹ́yìn máa pé ìran ní dédé o ìrántí ni wà á kí ni sàdáàtà dédé kì í ọlọ́run ní ẹnu kírun kẹrin ìrántí ni ẹnu kírun kẹrin ṣe kí kẹrin fọlá ṣe ìrànlá ìrún tá ẹni yẹn wò ìrántí ni ọlọ́wọ́ làwọn tó ti pé wọ́n máa ń kírun pọ́lọ́ wọn ọba wọn lẹ́yìn ìdúró.

àwọn ìbára wọlé yà rẹ̀ wọ́n aláwọ̀ ní kírò nígbà wọn mùsùlùmí ṣe tán ya pọ̀ ọ̀rọ̀ sílé tẹ́lá jọ sí ìdàgbà rẹ̀ tó wà ní ẹ̀yẹ tí ó lè dìde kẹ́rì kan wá dé lọ́kọ̀ mọ́ àwọn létí pé ó wá ní sẹ́ẹ̀tì kírò ẹlẹ́bí owó bí ẹni kọ́kọ́ lójú pé á ah, bó sì wà yẹ kó lọ lówó ti kírò ẹ̀yìn ti gbàgbé rẹ̀ sì wà bó tún ṣe wà yìí òtún ẹjọ́ jẹ́ pé ẹsẹ̀ kárí ẹsẹ̀ kan ọ̀rọ̀ ní aláàpé ẹni ìyẹn tí ń takò wáyé kò sí nínú àwọn tọ́lọ̀ wọn bá sọ bí ìbàdí wọn ní làákàyè tó bá bẹ́ẹ̀ nù wọn ní ìlú ìtakò wá. bẹ́ẹ̀ni tó wá rẹ̀ náà bá tó wá gbé gbárí pé aláwọ̀ àkókò lè má kí ló bá ìkọ̀rọ̀ náà bẹ́ẹ̀ mi ò sí nínú wọn náà fi sọ pé àwọn tó lọ́wọ́ bá ń bá nínú àyà yìí àwọn làwọn ti ń kírun òun ló sì nílẹ̀ jù. ilé ìṣeré ní ọ̀rọ̀ tí àtàmì sọ ṣùgbọ́n àìbọ̀sẹ̀ fún ìmúràn àwọn ìṣẹ́yìn. ìmúràn àwọn ìṣẹ́yìn ó ní àrùn kẹ́kọ̀ọ́ lòun níjọ́ kan anábìwárí òun sọ̀rọ̀ àìbọ̀sẹ̀ lọ òun á béèrè pé ọ̀nà wo lòun máa gbà tóun fi máa kírun àrẹ́bíyá ìmọ̀ràn ìrẹ́ ìmọ̀ràn sọ́ọ̀lì kọ́ ayé máa ó kírun náà ni òkú ó kírun lórí ìgbè láti ọlọ́run bá a lórí ìgbè fàyín lantẹ́sítẹ́sẹ́ tọ́ọ̀ bá ti wá lágbára láti kí lórí ìgbè pápá ìyá wá sí ní wọ́n kí lórí ìdìbò. ibi tágbára rẹ̀ mọ́. wàhálà ńlá mo tẹ́sítẹ́sẹ́ tó ọ̀bà tó wá lágbára láti kí lórí ìdòkó wàhálà ẹ̀ka ń bè ká. dùgbúlẹ̀ o sì máa kí òun kọ́ lọ́wọ́ ọlọ́run الذين يذكرون الله قياما وقعودا الذين يذكرون الله قياما وقعودا ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ̀rọ tí ọlọ́run ọba lẹ́nu ìdúró tẹ̀síro fọlọ́run ọba wọ́pọ̀ wọlé láyé kọ́ọ̀lù tí ọlọ́run lẹ́yìn lẹ́lẹ́ làákàyè ẹ̀yìn lẹ́lẹ́ làákàyè àtàwọn tó ṣe pé ń jọ tí wọn ọba lágbára àti dúró mọ wọn ń dògbò kí èrò kọlọ wọn ọba ọlọlá wọn ni à ń bá wí. tó bá tún wá rí i fẹ́ẹ́yẹ́ tí ọ̀rọ̀ ọ̀gbìn wọn wọ́n ti dúró lẹ́wọ̀ òkè. lára orin tọ́lọ̀ wá ṣe ni pé bí èèyàn bá jòkó kírun látara gbẹ́kọ̀ lágbára kò sí àtọ̀ láàrin ládá tí wọ́n gbà sẹ́ni tó ṣe kó dúró kírun ládàkà náà nítorí pé àìlágbára mọ́ ló mú un jòkó. bẹ́ẹ̀ bá wá tàkàkà tó fi kírun àbófin ẹ̀gbẹ́dẹ́lẹ̀ tó fi kírun tí ó sì lágbára láti jòkó tó sì pé tó lágbára mọ́ nìyẹn ẹ̀sẹ̀ kẹrìnlá àjọṣe pẹ̀lú àwọn tí wọ́n wà nínú ìlú onídìrà wọn sẹ́ni kan wà fún pé àwọn oníṣèjì ò lè dìde tó bá kírun lára tí wọ́n jù tiẹ̀ lọ torí pé arọ lágbára jù báyìí lọ bẹ́ẹ̀ náà làwọn èèyàn tọ́lẹ̀ náà tí wọ́n lágbára jù báyìí lọ ọlọ́pàá bá ṣe ní dédé ẹni bá sì yẹ ẹsẹ̀ rọrùn ẹsẹ̀ rọrùn lóbi jẹ́ pé ẹnìkan gbọ́dọ̀ kàyàkàyà kó wá lóun di ẹ̀wọ̀n yóò tán owó kìlọ̀ lòun lórí ìdìbò tó sì lágbára àti dúró àní ìgbà lọ́wọ́ ẹ̀. ẹnì kan ò sì ní jẹun yóká kó lóun ó kírun tòun òun máa dògbólẹ̀ kí ìran bí àwa kọ́lá wa dé ìrísí àwa lọ bá gbogbo nàìjíríà ìyàbọ̀ wa yé láyé àwọn ò lè máa dìde nàá ló ká máa lọ ká máa bọ̀ àwọn ẹ̀ka máa lè ṣe sọ fún ẹ̀ka náà máa sọ pé àwọn ti kọjá ẹni tí ó kírun. tó bá lè mú wa rí àwọn èèyàn kan tí wọ́n láwọn akọjá ẹni tó máa nípa tí ìwà sọ́là èyí lọ́lọ́run béèrè òun lọ́wọ́ yìí. ẹ tá a ti wà sọ́là báyìí tá a ti já tá a ti já lọ bí òkú rọ́bà àwa ọlọ́run torí àwa ti fàánà sínú ọlọ́run akẹ́ sínú ọlọ́run ọlọ́run náà kẹ́ sínú wa. sábà máa rí wa mú ìyẹn tí ọmọ sọ báwọn tí sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé pàápàá jùlọ lọ́dọ̀ àwọn oníbìrì tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ajẹ́sí pé ní ọ̀rọ̀ kárọ́ba ayé kan kárọ́lọ́lá ayé kan tó wò pé àwọn ti kọjú ẹni tí ọmọ dúró kí wọ́n àbí káàdì òkú àdókò lẹ́yìn ọlọ́run sì máa gbà á ọlọ́run ní gbà lọ́wọ́ yẹn nítorí pé ọlágbára àti ìdíkì islam sì fi kalẹ̀ náà sọ pé làtọ̀ ata máa lẹ̀ àti làtọ̀ ata máa lẹ̀ àti kò sí tẹ̀lé ọlọ́run ọba kan àbáńdábì kan níbi àṣẹ ìkatọ́lọ̀ wọn bá pàṣẹ rẹ̀ àbíta níbi pàṣẹ rẹ̀. ọwọ́ ni a ṣe báyìí tá àwa lágbára ṣe máa kò ní ìkàtẹ̀ nílẹ̀ ọlọ́run ló kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló kalẹ̀ bẹ́ẹ̀ nítorí ọba ti pàṣẹ rẹ̀ fún yín tó wọ́n dẹ́gbẹ̀ẹ́ bá lágbára rẹ̀ láyìíká yẹn ṣe yẹn ó sì ti gbé ọlọ́run gbé kó òkun náà islam ti kalẹ̀ irú ọ̀rẹ́ yẹn là ń sọ yìí tó bá jẹ́ pé òun náà fi là ní ìsìláàmù gbà wá láàyè pé tó bá wọ olè kí lórí ìlú tó bá sì wọ olè ṣẹlẹ̀ olùdó òkè àmọ́ ọ̀ṣà tó bá wọ olè sùn kí o ọ̀pọ̀ irun náà ọ̀ṣà ń bẹ pé tó bá wọ olè tó bá sì wọ ọ lè dògbò kí àmọ́ kò ọ̀ṣà pé tó bá wọ ọ lè dògbò lẹ́kì o náà fi la àmọ́ ká má bàdá tó pé ẹ̀sán tẹ́ni tó kí náà fi là lórí ìlú máa gbà ó máa ju ẹ̀sán tẹ́ni tó kí náà lórí ìlú ó máa ju lọ. ó ti yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀ asọ́lẹ̀ kan o ọ̀rọ̀ yẹn yẹn lọ́ṣọ̀n ní ẹ̀rọ ìgbẹ́ àyàfi tí kọ̀ǹdíṣà bá dé tí kọ̀ǹdíṣà bá ti wá dé ní lára kalẹ̀ ẹ̀jọ̀ máa bàbá rẹ̀ tó ní tó kí lórí ìlú. amánásílà kọ̀ǹdíṣà wà o kò sí o o lè máa mà pé násílà ti máa kí ní ẹ̀yìn tó rìn lórí orí ìdókòwò sẹ́gẹ̀rì mo ti fẹ́ kí òfin sọlá ládàá rẹ̀ náà lọ àmọ́ tó o bá kí náà fúlà náà pẹ̀lú pé kì í ṣe pápára rẹ̀ kú ìní ládàá náà lọ́ọ́ bá pẹ̀lú ẹni tó kí ní orí orí pápára rẹ̀ kú ìní. eléyìí lọ sí islam wa fún ẹnì kọ̀ọ̀kan wa tá a sì gbọ́dọ̀ gbìyànjú àti lò ó. ayé tá a wá tún iná làwọn kọ̀lọ̀rọ̀ sí ìjọba wa ń lò láti fi sẹ̀rí ìgbéyàwó a ní ọ̀gọ̀rọ̀ àwọn àbá tún sí pé ìrún ọlọ́wọ́ wa sọ abáàrí báyìí àríkàn nínú àwọn àbá tí wọ́n tún sí pé ọ̀pọ̀ alẹ́kùn sí òun a sì lè tún sí nǹkan míì ọ̀dà tábà wà máa tún sí nǹkan míì yàtọ̀ sí òun náà sọ́gbà tí táwọn kọ̀ọ̀rọ̀ sí ìlú tábà dáhùn dáhùn sí lónìí omi táwọn mùsùlùmí ti ń ṣe ìjọba wọ́n ṣe kòmọ̀ àti wọ́n ṣe ìyàwó ẹ wà á rí àkọ́kọ́ lọ́kàn tí ò tí ẹ̀sìn òye wọ́n wà ní ìgbàgbọ́ àpá àkọ́kọ́ ni pípọ́ nílẹ̀ lọ́kàn gbogbo wa pé ká ṣe àdúrà bẹ̀rẹ̀ kò sí nínú ẹ̀sìn wa kò sí kí kò sí nínú ẹ̀sìn wọn. bóyá bá ti ní wàá sàdúrà bẹ̀rẹ̀ ìwọ yìí sí wàá sí kọ́lẹ̀ sọ́kọ́ náà fún mi àyè sàdúrà bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn. àìmọ ìjọ kó làwọn ẹni tó kó tí ó sàdúrà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. àìmọ ìjọ kó ló dòkó. àbánagbé ìjọ láyé láàrin àwọn sàábà wọ́n sì wí tìǹ bẹ́ẹ̀ ni àjẹ́ fáwọn èèyàn jọ lérí kí wọ́n wá náwó sótọ́lọ́ mo ṣàdúrà bẹ̀rẹ̀ gbogbo tá a bá sì ti rí i pé ari tó lè pe wá lọ sí pé ká sí lójú ayé ànábi tá ọ̀gá ti ṣe gbogbo ẹ tó bá ti ṣe olùkíni olùbídíà wọ́n sì ẹ̀ mẹ́sì tá a bá tiẹ̀ wá gbà pé bẹ́ẹ̀ nẹ́sìn ṣé àbáwá fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ ní mímítì ní níbi ikú ma ṣé ọyẹ ká sọ fáwọn èèyàn pé ẹ̀yà dìde kọ́lọ̀ ẹ̀yà dìde kọ́lọ̀ kábí pé ọlọ́ọ̀ alọ́sọ̀kọ́ ọpọlọ́wọ́ ò lè gbàdúrà rẹ lórí ìlú abẹ́rántí ọlọ́run ní lóòótọ́ ìrántí ọlọ́run ọba ní òṣùpá tó ọba tó dìde abẹ́ẹ̀kọ́ àdúrà lọ́pẹ́ ṣe ọlọ́run ló ní ẹ̀sìn bí màá da yín lóhùn gbogbo àsìkò tó ọba pé ọlọ́run ọba ọlọ́run ṣe kí ni gbogbo òṣìṣẹ́ ọba wà ọlọ́run ọ̀dọ̀ lóhùn àtàwọn yìí jí ìbò ìbò tọrọ rà yìí ọlọ́run ẹni tára ń ní kára ní tí ọ̀nà ti ṣe tó ti wà nínú o sẹ̀gbẹ́tara bá ní ẹgbà mẹ́rin pé wà o tòun ti kó sí wà yẹn tó tún ti yàgbé ara ọlọ́run tó bá kú ìlú máa ṣe kí ni èmi tí máa dábẹ́ ẹgbẹ́ rẹ kátó wá lọ́wọ́ tọ́ yàgbé ara tó ní ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀pá àwọn ẹni á ti lè kọ́ lọ́wọ́ ẹ máa wá sí ọwọ́ ara rẹ o ọwọ́ ara rẹ o ọbẹ̀ ẹbẹ̀ lọ́wọ́ ọba ní ilé ẹ̀ kò dìde bọ́lọ́wọ́ ngbọ̀bẹ̀ ẹbẹ̀ lọ́wọ́ ọba ní ọba ńlá sí ẹjẹ́ kò dìde bọ́lọ́wọ́ sẹ́yìn bẹ́ẹ̀ lọ yàwó ngbọ̀bẹ̀ sàdúrà ó kí ìmọ̀ abẹ́ sàdúrà wá dìde tó ọ̀nà ọba yẹn wọ́n tó bá wà lẹ́yìn rẹ̀ wá ṣiṣẹ́ yìí èwo ló ń sàkà ó yẹ kó dìde bọ́lọ́wọ́ má bẹ̀rẹ̀ náà wọ́n lè ní nàìjíríà lóru tó bá kí ìmọ̀ tá tá a bá wá sọ fún wọn pé nítòsí yóò ṣẹ̀sì àbí tá a bá rí wa táwọn òdìdè bẹ̀rẹ̀ tàṣí bá àbàwọn dásàgbà tí wọ́n ṣe ntọ́ta ìtọ́wé kí wọ́n yọ kó mẹ́rọ ntọ́ta àti àwọn tẹ́ ẹ̀ bá rí sí a ẹ̀ ní ìdè tẹ́ ẹ̀ bá wá dìde wọ́n bá mú ayà wá pé a ṣe bí mẹ́nu kọ̀ọ̀rọ̀ àti tọ́lọ̀ ní alẹ́ ní ìbẹ̀rẹ̀ sòwò والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ẹ̀rí wọn ẹ̀rí gbàgbà ṣé bọ́lá ń sọ pé àwọn tí máa rántí ọlọ́run ọba lérí ìgboro kọ́lá kìyà mọ́ ọlọ́run kọ́sọ̀ kìyà lórí ọ̀nà sọ̀rọ̀ wa tó sọ bẹ́ẹ̀ pé wà kò owó dáa ọlọ́run ni wọ́n tún máa rántí ọlọ́run lórí kejì ọlọ́run tó wà lórí wọ́n tún máa rántí ọlọ́run lórí ìdògúnlẹ̀ ẹ bá fẹ́ mú àyà yẹn ṣe mẹ́rin táwọn ẹgbẹ́ practice nídòkó àdúrà ṣẹ́jú mẹ́wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ẹ̀sìn ṣẹ́jú mẹ́ta lórí ìdòkó kẹ tó practice ní ìdìbò náà kẹ ẹsẹ̀ ẹ̀dún mẹ́ta kẹ wá sùn lẹ́ kẹ ẹsẹ̀ ẹ̀dún mẹ́rin kálí ìlọ́kẹ́ practice ayà alẹ́ ní ẹ̀ sọ̀rọ̀ nàbà àkìyà. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. kí ló dé àṣọ báyìí fún wọn pé fún practice mẹ́tẹ̀ẹ̀ta nítorí pé wọ́n ti wà lórí ìdìbò tẹ́lẹ̀ àwọn ni fún ara wọn gbéra wọn dìde ẹ wá lu àyà yìí lẹ́nu tọ́ tẹ bá ti wá lu àyà yìí lẹ́nu ní ìgbà tẹ ti wà lórí ìdìbò tẹ́lẹ̀ ọyẹ ká challenge yìí pé ọyẹ kẹ́ ẹ fi àwọn ìsísí yòókù náà àyìnbáṣe ìsísí yòókù alákòóso ni torí bá wọn sọ pé ti bẹ lórí ìdìbò tó bá bẹ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ti bá lọ́wọ́ ó ti wà lórí ìdìbò rẹ̀ ọ̀dà sẹ́ni tí bá bẹ lórí ìdìbò náà tó ń lọ́jọ́ kó kó wá lọ́ àyà yìí pé wá kùn ún dáa tí kò wọ́n ṣe bẹ́ẹ̀. àwa rí i pé ètè ń ṣe wọ́n ìgbẹ́ lára wọn ètè ń ṣe wọ́n ni pé wọ́n fẹ́ kọ̀ṣẹ̀ àwọn kiri yóò wọ́n fẹ́ jọ wọ́n. eléyìí ló wá mú wọn ṣe bí wọ́n ṣe. torí bá kiri yóò ní wọ́n máa dìde wọ́n yìn ọlọ́run lógo wọ́n yìn ọlọ́run kékeré wọ́n yìn lógo àwa lè fáwọn ọmọ ọkọ̀ ṣe lóbi jẹ́ sí pé àyà yìí sẹ̀rí o táwọn oníbíbí àti wọn mú wá lẹ́rìí láti fi sẹ̀rí àdúrà àrí ìlú tẹ̀fẹ́ sí. tàbá wá ní kò sájọ́ abẹ̀rẹ̀ kò sájọ́ àparí tàbá ní kò sájọ́ abẹ̀rẹ̀ kò sí kéde má bá wọn ṣe o tó bá tẹ̀fẹ́ sí fúdàmù tiẹ̀ náà má sàgbá abẹ̀rẹ̀ má sì fi parí anábì ò ṣe o kí làá máa ń fẹ́ parí ìdòkó táà nẹ́bí mú wá fún wa àdúrà tá a máa ń tẹ̀lé kí ni kàfàrà tòlùmọ́jì kí ló kọjá máa ẹ̀rí ọ̀láì pé ìwà ti ń ṣe súnà báyìí yóò ṣe ìjìnà wàlúwà ẹ̀yìn ẹ̀wò náà àdúrà tá a nàbí mú wá fún àyè anábì tí ó yé wa pé gbogbo ẹni tó bá ṣe yóò palẹ̀mọ́ gbogbo ẹ̀sẹ̀ tó bá dá lásìkò yẹn ẹ̀wọ́ ẹsẹ̀ tó dá nígbà tó wà lórí ìṣe ìyẹn tó dá tó fi parí ẹ̀ tó bá ti sàdó àìbá ọlọ́run sí ni yọ pa ìsìn rẹ̀ wọ́n á lọ fẹ́ sàdó àparí tó bá tó wá fẹ́ sàdó àparí yìí náà tó lè lẹ́yìn kó fẹ́ ṣe fídíà ó tó wá láwọn ṣíríkù tí ó lò sí kíni tí ó lò sí bẹ́ẹ̀. sọ̀rọ̀ kékeré ikú fásọ̀sọ̀ lò sí òun ni wọ́n dáwọ́ nínú tó nínú àdó àtúnṣe. alábìyá tó bá lọ kóso buhari tó ńlá ahoma wàlúhàmùdì aṣáájú aláìlá ilá ata àtàkùrọ̀ká wà àtúnṣe. gbogbo ẹ̀ tó bá dá nínú wọn yẹn tó fi dìde tó ń padà dìde ọlọ́wọ́ sàkúndé rẹ̀. kì í wá sí pé wọ́n nìkan lọ́nà ní omi gbogbo àwọn táwa ń dògbò náà lọ́nà náà ní àmì. àdúrà yìí anábìgbé kalẹ̀ débi pé tó bá parí ìrìn yẹn máa ń wí. sọ́kúlà tó ń fi lọ́wọ́ wọ́dà máa tó ti rò èyí inú lẹ́nu mi ti rò bí ó ṣe tó ti obìnrin. orí ìrún tó ti rò bí ó sọ̀rọ̀ tí ọgbà tó ti rò bèrè yẹn mú sọ̀rọ̀ ti dẹ́sẹ̀ ẹlòmíì orí ìrún ló ti parí business sọ̀kò ti lẹ́sẹ̀ bá wa sálámà lórí ìrún rẹ̀ tó o sì mú tọ́lọ́ ẹ̀sìn tọ́lọ́ sàkáwò tó bá dìde ti sọ hàn kálá ọmọ wa ní amúlé aṣọ àdúgbò ìlà ìlà àdá pásítọ̀ àti. alábìlẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ ilé ilé àti parí ìdòkò àládùá parí àládùá tó pẹ́ àdúrà parí tó fi ìlọ kí wá ṣe bí ìdòkò wàlímà ìjòkó òkú wọn nìkan là ń ṣe á ń ṣe níbi ìrún wa níbi gbogbo ń dàgbà ṣe ìṣọ́nà ọ̀run wa rẹ̀. ọlọ́wọ́ á tẹ̀síwájú pàṣẹ lóyìn àwọn tí wọ́n ní làákà ìròyìn àwọn kọ́nù ìròyìn ẹgbẹ́ ويتفكرون في خلق السماوات والأرض ọlọ́láwọ̀ nílà káìsà sùn fún yín àwọn ẹlẹ́ni tó ṣe pé wọ́n máa ń ronú nípa bọ́lá ọba sì dá sáwọn àti ilẹ̀ wọ́n ronú pé á ah, ah, ah, bóun lọ́lọ́run sì dá fún léyìí náà iṣẹ́ láti àwọn ìdílé yìí ẹ wo kó ṣe lọ bó ṣe gbogbo lọ láì sí fún ẹkùn lọ́dà ẹ wo kó ṣe tẹ́ lọ láì sí fún ẹkùn lọ́dà ọ̀pọ̀ pẹ̀lú ewúro ẹ wo kó ṣe lọ bọ̀dẹ̀ sílé wa níbi ìjọba ọlọ́run tó wá sọ ó ní mo ṣe ní ipa méje mo ṣe ní ipa méje tí ká sì dìnnà síra wọn tí ká dìnnà síta àá fún wa wò pé ẹ̀dá náà sì lè léyìí ẹ̀dá náà sì lè léyìí tọ́ba tó wò yí lọ sàn àwọn tó wọ orí rẹ̀ tí wọ́n wà bíà á gbọ́gbọ́ kò láàṣì ìjọ kan ìjọ náà ti ń bíúdì ilẹ̀ ti yín dáàbí ìdí onísìmọ́tì ti yín tó bá padà yẹ lọ́sàn. Dios ń pa ilẹ̀ ibi tó wà lẹ́yìn ẹ̀ wá wo ibi táyé wà lónìí gbogbo ibi táyé ń bẹ lónìí táwọn èèyàn ń bẹ lónìí wọ́n balẹ̀ ń bẹ náà ní kò sí pé àwọn àtàló bí ìdílé ti wọn bí àwọn ìlú àwọn ará àwọn ẹ̀dọ́ bí ìdílé ti wọn ọlọ́dọ̀ bí ìdílé rà rà dábàá kí a rò torí wọ́n tó ṣe léyìí ní èyí sẹ́ni téèyàn lè dá àpapọ̀ mọ́ wọ́n tó ṣe léyìí ló tó dọ́sìn fún wọ́n tó ṣe léyìí lè yẹ gbọ́dọ̀ máa sì ní gbogbo ọgbà lọ́gbọ̀dọ̀ máa yìn. sọlá alẹ́ta mákínà àbábá nà. àwọn òsì nínú àwọn tó ṣe pé wọ́n ń ṣẹ̀bọ̀ pẹ̀lú rẹ o àwọn kọ̀ ọmọ kò ní yẹ bọ́. àwọn òsì àwọn kọ ọmọ kò rò wúlẹ. sọlọ àdẹka àwọn òsì nínú àwọn tí wọn fún ọ ní ìròyìn lóyìn tí wọn là màláyíkà obìnrin ọlọrun wọn àwọn òsì nínú wọn. sọlọ àdẹka ah, àwọn ọ̀sọ̀rọ̀ tí àwọn ìyàwó bí sọ pé nàlá àbàkí wà nánú àbùnìyà. sọlọ àdẹka bàbí náà àdàbà náà. ọ̀rọ̀ burúkú lè ní ìyàpọ̀ ọmọkúrò bẹ́ẹ̀ àwọn òsínú àwọn tí wọ́n sọ pé yàtọ̀ láàyè màbòló là ọwọ́ ọlọ́wọ́ bá tàjọ kò lè náwó àwọn òsínú wa kò má kúrò bẹ́ẹ̀. sọ̀rọ̀ àyàtà àbíyá àyàbá. ọlọ́run gba àwọn tó yẹ kí wọ́n péjọ sùn fún ọ tí wọ́n ò gbé fún ọ tí wọ́n ń gbé fún tí ò tó tiẹ̀ àwọn ọlọ́wọ́ bá kò má kúrò bẹ́ẹ̀. sọ̀rọ̀ àyàtà àbíyá àyàbá. àti wàá rí olówó ìwọ́tọ́ dẹ́ẹ̀dá tó tóbi tó báyìí tá a sì ní kí wọ́n lọ tó ṣe fákìlà àdáàbà náà tí wọ́n bá sì ọ́ yọ wọ náà ní sọ wákò níbi ìyáná ọlọ́run. fákìlà àdáàbà náà ọlọ́run lò àwọn ni wọ́n ń tọrọ kọ́ lọ́nà ìjà wọn wọ̀ náà. mẹ́sì tó wọ́n ń tọrọ yìí náà kò sẹ́ náà ni o àmì èèyàn ní tọrọ kọ́ lọ́nà ìjà wọn wọ̀ náà

ó tún dalẹ̀ kó tó jí wọ́n tún jí lálẹ́ báyìí ó tẹ̀lé nù yóò sùn kí wọ́n tọrọ kọ́nà jẹ́ òun yẹn kò sí ọ̀tọ̀ wọ́n tọrọ kọ́nà jẹ́ olówó bẹ́ẹ̀ ni wọ́n tọ̀ tọrọ pé ọlọ́run méje ń wọ náà ń ṣiṣẹ́ náà ọ̀lẹ̀ ń ṣiṣẹ́ nínú àwọn ìyá tó lágbára jù ní kọ́lọ̀ òfin náà jẹ́ ẹ̀. ẹlẹ́ni ọmọ rò pé ìbí ah, náà ni wọ́n tẹ̀lé wọn sọ wọn sọ fún yàn pé wọ́n mọ̀ sí ẹ̀ lẹ́gbàá wọ́n bá ti jọ́ sínú náà báyìí kánà ló ṣe kéde. àgbà ìlà ẹni tí lọ́lọ́wọ́ bá fi wọn náà ti yẹ pẹlẹ rẹ lójú méjèèjì bí ìgbà tí wọ́n ní ẹni tó bá fi wọ ẹ̀wọ̀n ayé tó bá wọ ọdún ẹ̀wọ̀n wọ́n yẹ pẹlẹ àbí ọ̀yẹ pẹlẹ ó lè bá àwọn ajá lọ́jọ́ tó máa ṣe káńtà náà káàkiri o ó ti yé o àmọ́ tó bá wọ ayé pàápàá jùlọ tó bá wọ pẹ̀lú wàá kú àbá ẹnikẹ́ni ẹni yẹpẹrẹ sọlọ máa di àwọn náà kò sẹ́ni tọ́lọ̀ bá fún wọn náà báyìí kó ti kí ni ó ti dẹ̀rẹ̀ yẹpẹrẹ. wàhálà yìí sọ́ọ́lì ní ìnáni àwọn sọ. àwa máa mà dájú ìdí ọlọ́run ọba wa a máa mà dájú pé gbogbo àwọn alákòóso èèyàn pátápátá máa ń fa àkàpọ̀ márùn-ún ọlọ́run àwọn tó ṣe pé wọ́n fi ẹ̀sìn nílí ilẹ̀ wo ṣe wọ́n ń ṣe ẹ̀sìn gbogbo àwọn èèyàn báyìí lẹ́yìn sálámù ni à ń sọ. wàhálà ìtọ́ ilé ìlànà à ń sọ. sẹ́ni tó fẹ́ ràn lọ́wọ́ kò nílé ìyá ọlọ́run kò sẹ́ni tó máa gbà wọ́n lẹ́kọ̀ọ́ nílé ìyá ọlọ́run bí àbá bí ọlọ́run ti wa tó lọ́wọ́ wá jẹ́ ìlànà kí àwọn ọmọdé kí bàbá kan bẹ tí ó ń bọ̀ tó láwọn tó máa ń tẹ̀lé láyé pé èmi sálẹ̀ tẹ̀lé èmi ní ipò ìwádìí dandan bẹ́ẹ̀ bá rí èyí sọ ẹ wá so mọ́ mi ẹ wá lè ẹ wá so mọ́ mi ọlọ́ọ̀ni máa ń mú mi lẹ́sẹ̀ tẹ̀lé lẹ́sẹ̀ ẹbí tẹ́lẹ̀ wá bá ọ ṣàkóso fúnra rẹ ọwọ́ rẹ tó tó ń kọ́ wọ ìmọ̀ òun kẹ́ ti ọ̀rọ̀ tí ẹ̀ tó ti yẹn rí yọ saki ibi tó ti rí máa mú à níbi tí wọn kò ní lérò ní ọlọ́mọdé àṣọ wa mẹ́rin ọlọ́mọdé àṣọ wa mẹ́rin. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان. أنا يا الله ọdún bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú rọ́pàlà ìlú ọlọ́run ọba wa. ìnana sẹ̀mìrì àwa ti gbọ́ munaniya olùgbègbè kan sálọ olùgbègbè náà anábìwá muhammad sọlọ bá sálọ. agbọ́pọ̀ anábì pépè àwọn àgbáyé anábì kọ́ ni wọ́n sọ iná sẹ́mi iná munaniya àwa gbọ́ àkùrọ̀hánì ti pépè kí ni pépè fún lílẹ̀ ìmọ̀ ìnú. muhammad ní gbọdọ̀ jẹ́ ẹgbọ́n náà wọn bá gbọ́ ẹ ń pa àwọn èèyàn síbi ìgbàgbọ́. à ń ká nínú bí ẹ gbogbo olù. kí ni wọ́n sọ nígbà tí ó gbèrò ọdún ìgbàgbọ́ wọ́n sọ pé á nínú ẹgbàgbọ́ ta ní ẹgbàgbọ́ rọ́pò ẹgbà ọlọ́mọ ọba ẹgbọ́. àwọn òṣèméjì ṣe méjì.

ó kọ sí ilé ìtàlá àwọn agbègbè lẹ́ẹ̀kan náà asọ́lọ́wọ́ ọba lẹ́yìn ọ̀tọ̀ sọ nínú ọ̀rọ̀ yìí rẹ̀ lẹ́ẹ̀kan náà àtẹ̀lá àtẹ̀lẹ́ náà agbọ́rọ̀ sí lẹ́nu bá a nà torí pé fáwọn sàràbíyà àbí fáwọn fáwọn yàní lìtàrìkìlì ni lìtàrìkìlì wọ́tà pé ibi nǹkan yẹn nígbà tá a gbọ́dọ̀ ànábì sọ pé ẹ̀kọ́ náà wọ̀ bá gbọ́ lẹ́ẹ̀kan náà àwọn náà bá ṣe tẹ̀lé àbábà gbọ́. rọ̀bánà bọ́ọ̀bì lánà lọ́nà bánà. báà tó bá mú ẹni pápákó tẹ̀lé ọ̀tà kì í bá tẹ̀lé ẹ̀kí yìí ní sàbàbíyà. ọlọ́run nígbà tí wọ́n á kọ́ bá wọn ní fáà ìyọ́ ọlọ́run tó ní ká wá pọ̀ ọmọ tó báyìí nítorí bá a tẹ̀lé ọba yìí fún akékeré lánà lónà ọba. ọ̀pẹ̀lẹ̀ àkọ́kùnfé lánà lónà ọba. ìyá ọlọ́run ọba wa nítorí tá a wá ṣe yìí o ṣàkóyí jẹ́ ẹsẹ̀ wa fún wa nípa rẹ̀ nìkan lọ́wọ́ wa gbọ́. ṣàkóyí di ẹsẹ̀ wa fún wa. wàá dá sí àyìnbá yìí á bákan náà tó mójú kò níbi àṣìṣe wa pa àwọn àṣìṣe wa rẹ́ àwọn àfáàní àtúnlógbò aláǹkọ yẹn ẹ̀sẹ̀ ńláńlá ni wọ́n bí òsì sẹ̀yìn àádọ́ lẹ́ẹ̀kejì àwọn ẹ̀sẹ̀ kéékèèké ìrí ọlọ́run bá wà àwọn náà rẹ̀ nítorí bá àbá bọ̀ tá a bá wo bíbà yìí á rí pé wọ́n fi sẹ́ẹ̀rẹ̀ wọn bẹ lọ́rùn kí wọ́n sì rò wọ́n fi sẹ́ẹ̀rẹ́ wọn wọ́n fi bẹ̀rẹ̀ wọn sàwọn sò. sẹ́yìn báwọn òfin sẹ́ẹ̀rẹ́ oníṣẹ́ẹ̀rẹ́ gbẹ ọlọ́run kó wá ní pé ọlọ́run ọlá bàbá wa tọ́kọ ọlọ́run bàbá wọn ló lè ọlọ́run sì kẹ́ sàbórí ní ẹsẹ̀ wa wà. kí ni wọ́n sọ wà á nù náà àgbọ̀ náà wà bọ̀ rọ́bà náà bá gbogbo ẹ̀ nítorí pé a ti gbà á kó ìyàwó ẹgbẹ́ fún ara nígbà kan yìí àforíjẹsẹ̀ wọn wà kí wọ́n gbẹ́ lọ́wọ́ yẹn ìgbàgbọ́ wọn. làwọn àfáà sọ pé a lè fi sẹ́ẹ̀rí wa bẹ́ lọ́wọ́ ọba a lè fi sẹ́ẹ̀rí ẹlòmíì bẹ́ lọ́wọ́ ọba wọ ọlọ́wọ́ láàfáà rí gbàdúrà wa wọ láàfáà rí gbàdúrà wa wọ láàfáà rí gbàdúrà wa gbàdúrà wa wọlé àbá àjọ gbọlọ gbàdúrà wa wọlé àbá òbẹ òbẹrẹ àdúrà wa kí kí n sọ bá wọn torí pa àwọn sàábọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ náà sọ fún wọn láàpẹ́ wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ sí báyìí wọn láàpẹ́ wọn tẹ̀lé súnà nẹ́bí sí báyìí wọn láàpẹ́ wọn gbọ́rọ̀ lọ́wọ́ ọba sí báyìí fún mi kọ́nà tó bá lè dá sọ fún ọlọ́run wọn láàpẹ́ wọn gbọ́rọ̀ báyìí àwọn èèyàn sì gbọ́rọ̀ báyìí láwùjọ wa sí báyìí fún mi ọlọ́run wọn gbàdúrà ẹ̀rí nù pé ẹ̀ máa fi ṣe ẹ̀rí ìyàgbẹ́ lọ́wọ́ torí wọn lè máa béèrè fún wọn lójú lẹ́yìn torí wọn tún máa ń takò wá pé wọn lè ti lẹ́yìn gbẹ ilé òṣèlè ìyàgbẹ́ lọ́wọ́ ọba onígbàlára kì á mọ̀ mọ́ káyọ̀ onígbàlára kì á mọ̀ mọ́ ni ọlọ́run ó sọ fún wa gbogbo àyè ọ̀la yìí àwọn ẹni wá tẹ̀síwájú. wọ́n ta bá náà máa ń abẹ́rọ̀. tọ́ ọba sàkóríjì fún wa náà bá a di ẹni rí àwọn bí ọ tàwa báyìí pàwá máa ń tàbí ọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹni rí wọ́n yà á kú sáàrin àwọn ọ̀hún sí ọlọ́run ẹ̀ sàmì wọ́n yà á kú sáàrin àwọn oníbíbíà torí oníbíbíà ò ní sẹ́ni rí láwàní yorùbá àdúrà ní ọba àdúrà ọba àdúgbò obìnrin èdè gíní má pa wá sáàárín wọn. àwọn àjẹkù ní ọjọ́ wa lọ ní oko níbi bí àkàndé lọ sálábà sí ibẹ̀ náà ni wọ́n á gbókù rẹ̀ wá. àbí wàá tí wọn ẹjọ́ wọ mọ́tò lọ ẹjọ́ lọ bí ìyàwó ìbẹ̀rẹ̀ wá kú sí àbẹ̀. ọlọ́run pa wá sáàárín pa wá pẹ̀lú àwọn akẹ́ni àwọn ẹni rè. wàtá bánà àrùn àjẹrọ. àwọn èèyàn dáadáa àwọn ẹni ẹni ìyẹn bí èèyàn ní díẹ̀ sí ọlọ́run pa pẹ̀lú wọn. àwọn àkàtà pé àlàmìyá ò ló wọn sọ ìpàdánwà pàdé máa àmìyá yẹ pé ọlọ́run pa pẹ̀lú àwọn àdébí ọlọ́run wá sí àwọn àdébí ọlọ́run wà láyé yẹ pé ọlọ́run ikú tí wọ́n kú yìí tí wọ́n fi lọ́gọ́rùn-ún ọlọ́run ọba tó yẹ kú rè nínú kú bẹ́ẹ̀ náà lè ní náà kó káwa wà. lábẹ́ ẹrú sáré tí wọ́n náà torí ẹ̀ ajẹ́kọ̀rọ̀ kálukú wá ní ìdàgbà ìyẹn ń sẹ̀sìn òní ọba bẹ̀ ọba lérí ọlọ́run tí kò sí èyíkéyìí kú lérí ẹ̀ ó ń ṣe dáadáa kò ní ọba tọrọ pé ọlọ́run iná jìnà sí mi má wọ náà lágbára wọn náà ń bọ́ sí ma ẹ́ ọlọ́run ní àlẹ́sì tápùtọ̀ lérò alàlẹ́ na rẹ̀ ọlọ́run ní iná tẹ́ rí yẹn iná tó ṣe pé ń máa ń nàró mẹ́rin ẹ̀ gbọ́ pé ẹ̀mí ń bẹ nínú ni nínú yẹn bá wá kìí ṣe ta yóò ti mú ọ yóò mú ọ láti wá ara dà lẹ́ẹ̀kan náà. táyé lè jọ láàrin ẹ̀yìn kan òbí pa ara rẹ̀ sí lára eléyìí ẹ̀ka náà ló sì ọlọ́wọ́rọ́ ní iná náà kọ̀ hàn iná ọ̀dọ́ rẹ̀ olóríṣi sáwọn ìwé lórí ìgbọ́lọ̀ fún ìròyìn rẹ̀ ni pé àléyà màláyíkà àmàláyíkà kan máa bẹ pẹ̀lú rẹ̀ ṣe dáadáa àwọn tó ń tí wọ́n ń nípa láyà yìlá tó ń ṣe dáadáa àmàláyíkà tí wọ́n ń nípa láyà tí wọ́n ború tí wọ́n lé àwọn ni wọ́n lù sínú náà sọ̀rọ̀ ní wọ́n fẹ́ fi àjẹ nìkan tó bá fi àwọn aláàánú samari àtibẹ̀ ìyá yóò ní jẹ́ nìyẹn wọ́n fẹ́ fi kí kálọ̀ tó dáná sam commission ti bẹ̀. ìkórìíra wọ́n àgbà aláàánú samari àtibẹ̀ olójú àánú òkú síbẹ̀ tọ́jú kó ti lọ́ọ́ kó ti sànú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ní sí ìdí ẹ̀kọ́ ti yé lulẹ̀ ní ṣe ọmọ tó jáde tó parọ́ tó ṣe sì náà wọ́n á lọ sí fún àpọ́nẹ́sìmẹ́ntì wọ́n á bì ọ́ ọwọ́ lè ní ọwọ́ àtàkùnrin lóyá ìṣèlú ìṣèlú ìṣèlú pàṣẹ ìṣèlú ìṣèlú ìwà ọ̀tá ìgbọ́dọ̀ ẹ̀ kírun irú àwọn èyí ń wòye fún wọn sọ pé wọn sọ fún wọn àwọn èyí ò lè báyìí rí wọn ò lè lé kéde téèyàn bá jẹ́ bàbá àbọ̀jẹ́ yẹn tó bá jẹ́ láàrin samaria báyìí pé ìrọ́mọ tọ́ wọ́n ti kéde pé ìrọ́mọ tọ́ ìyá àti bàbá tó bá lọ jẹ́ láàrin samaria báyìí pé ìrọ́mọ tọ́ o torí tó ọmọ kékeré àgbà tó ti pé yóò ṣe sí ọ̀dà tó bá ṣe iṣẹ́ sí ọ̀wá dà ní ẹgbẹ́ nínú kẹ́ bá wí tẹ́ bá bá wí ìtí ọ̀dà pàdé lórí mi ló jẹ́ pé tẹ́ bá tẹ̀ wá lẹ́sìn kí kẹ́má jálà àrùn sàmárì àrùn kí kẹ́má jẹ bẹ́ẹ̀ pàápàá jùlọ kí ìyá ọmọ jẹ bẹ́ẹ̀ torí pé tí bàbá nìyẹn bàbá náà ló tún ọmọ ọmọ tẹ́lẹ̀ àmì àwọn ọmọdé bá wá wí ẹ̀ẹ́dọ̀ nípa ayé tó ti gbọ́ wọ́n wá bá a ní o wọ́n ní àmọ́ yín àmọ́ yín ìbáraẹni tó ṣe lónìí ìbáraẹni tó ṣe lónìí gbogbo ọbẹ̀ tá a sè láti gbogbo ẹ̀ gbogbo ọjà kátó wọlé. Ah, bàbá mi ò sì ṣe báyìí ẹ mọ̀ ti gbọ́ ẹ mọ̀ lọ lọ. kò sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀rọ náà ilé yọ ọ̀dọ̀ ọjà ìgbẹ́ni bàjẹ́ aláàbò sàmáyà àbí tó bá àríwá wa lóla tó bá ń tẹ̀lé èyí tó ń náwó náà tó àfihàn pa nígbà tí wọ́n fẹ́ gba díẹ̀ náà ti tó oníṣẹ́ bẹ́ẹ̀ mọ́. ìlú yìí ò yọ̀ bàjẹ́ ọ̀dẹ́ torí ẹ̀ ni pé àwọn tí wọ́n láàánú ní ìyẹn ní kí wọ́n tọ́ṣọ ọ̀la ọ̀rẹ́ onífẹ́ni tí ó lè rìn náà ẹni tí ó ṣe ní wàtí wọ́n sí ọlọ́wọ́ àpò àwọn tí wọ́n ní paláyà àwọn tí wọ́n ní sàánú yìí tí wọ́n ní sàánú ọmọ náà àwọn ọlọ́dún ọmọ olódùn náà kò fi àwọn màláìka aláàánú sílẹ̀ àwọn fún àdá àwọn fún àdá àti wọn sí àkúnyà ẹ̀kọ́ nìyí wò náà bí wọn bá fẹ́ ṣe gan ọbẹ̀ báyìí wí má bà láàánú sábàrí àṣìlẹ̀ ọbẹ̀ tó ṣàfihàn bàwọn tó rí pé wọ́n lè fi ìtìbẹ̀rẹ̀ wọn síbẹ̀ ó lè tó bí ẹ bá ṣẹ̀ láyé tó bá ṣe sì náà ọlọ́run tó bá máa nà wọ́n ẹ̀sìn wọn lọ́gọ́rùn-ún lára wọ̀lá àtà tó tó kó kéde máa ra àtà ẹnu àjà àti gbogbo èyí o ó túmọ̀ sí pé ní abẹ́ kọ́ sọ́ọ̀lì níbi àwọn gbogbo yẹn ẹ̀wọ̀n lẹ́sìn rẹ nìyẹn bá mi tó ìmọ̀ lọ́rọ̀ ọmọ sọ̀sọ̀ wa lẹ́nu lọ́jà wọn ọlọ́run àárẹ̀ àwọn ẹni rẹ níyà wọn gbogbo wa wàá pẹ̀lú wọn yàgbà àwọn láyé yàgbà àwọn láyé kẹ́hà ọlọ́tọ́ yọ ọlọ́kọ̀ wà náà sínú láti ìpàkùn wọn bí wọn bí aṣọ ọlọ́run láyé láyé lọ́kọ̀ àṣẹ ìpàkùn. alhamdulilayi الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله أبا التي تشير سيرني وعن تزمني أتي إبادة أبدا بعد ذلك ما شيرني أصنعوا وأتي أقول في الله ما شيرني أقوموا عليكم على في أرى ولو ما كيوا لكم وأصدقوا عليكم إمام Alif Mum Alif Lam Ya Mati Dua Dua Awasi Apa Ni Wei So Ini Nana Bapa Ini Ini nínú eh, ọtún ọmọdé tó dé dá méjì yìí tó máa sọ̀rọ̀ lẹ́lẹ́kọ̀ọ́ àti èyí tó ń sọ̀rọ̀ lẹ́lẹ́kọ̀ọ́ àmọ́ gàmí ti máa ń ronú pé nípa àwọn bí dá ẹ̀ gẹ́tọ̀ àwọn sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sí àti tàbá wọ ọmọ tó ṣe bí dá ẹ̀kọ́ náà sọ yọ nínú ọmọ wọn ni pé ànábì ẹ̀sìn òtítì wọn lè sọ fẹ́ ti ti pé tó wọn wá náà wípé wọn ta kó ayé àlùkò ayé ẹ̀ka ìtúbọ̀lẹ̀ wá ní àwọn ọ̀rẹ́rìn ní ajẹ́kọ̀ọ́ ọ̀rẹ́rìn fún kékeré ní ibi àná ìsọ̀nà méjì. tó wá jẹ́ kọ́nà kí làwọn apá àti nàgbẹ́ta ọ̀rẹ́ ìlú ti mẹ́ta pẹ̀lú tí ọlọ́run bá sọ táà ní ìsọ̀nà ìmọ̀ pé ikú mẹ́ta wà ní ìpẹ́ta ọ̀rẹ́ ìsì ìyẹn pé ìsọ̀rọ̀ wà ní ẹ̀yọ̀ kan tó so. tí wọ́n bá ní àwọn apá àmọ́ pẹ̀lú bọ́lọ̀ olùkọ́ tí mo sọ yìí báyìí àwọn àníbẹ̀ náà ni ọ̀rọ̀ ti bí bí àná. àníbẹ̀ ni ìsọ́nà ọ̀rẹ́ rẹ̀ ló sọ ní sùn àwọn afá ní sọ́nà ọ̀rẹ́ ta ó kó sí kásọ̀lọ́ọ̀bà ọ̀rẹ́ rẹ̀ ló sọ nínú ìjọsìn kásọ̀lọ́ọ̀bà ọ̀rẹ́ rẹ̀ ló sọ nínú àwọn iṣẹ́ tó ṣe káwọn ọ̀rẹ́ nìkan ló ṣe ẹ̀rọ ní ọ̀rọ̀ àṣẹ ẹ̀rọ ní ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ dáadáa wa.

bẹ́ẹ̀ náà ni pé bíbí àtúnpín náà wípé bíbí àwọn máa sọ ẹ̀rọ wọ ní wọn máa sọ ẹ̀ di ẹlẹ́sẹ̀ ẹ̀mí ẹlẹ́sẹ̀ ńláńlá tá a tún lè sọ pọ́tù tó dìbò ẹ̀sẹ̀ ńláńlá lọ. so bóòlù wọn sì mọ̀ ní wọn wọn mọ̀ tú pé wọ́n rí bá ànábi sọ bá ànábi sì bá wọn yẹn lò ó ti yẹ sí wọ́n lè bá àná ṣe kí kò ṣe bá àwọn èèyàn lò wọ́n ráwọn ọ̀sọ̀ wọ́n lè bá àwọn sábà ṣe bá àwọn èèyàn lò àwọn tí wọ́n bá lò pẹ̀lú pé wọ́n ti kèké rí látara àwọn ṣe bí díà àwọn tí wọ́n lè wọ́n bá lò wọ́n ṣe bí díà lóòótọ́ àwọn òṣèré ni kò ní ìpè níbẹ̀. mo àgbà rẹ̀ ká mú àwọn ilé nínú táwọn apáàrí tí wọ́n fi lóòótọ́ gbogbo àbá àwọn gbà pé níta bá ti tẹ̀ ládàá lẹ̀ àmì mi ẹ̀tọ́ bá rẹ̀ sí èdè yẹ wọ̀ wọ̀ náà. ọwọ́ ayé àmì tí ọjọ́ àmọ́ gbèbèrè ni àbọ̀jọ́ àmọ́ èèwọ̀ iná ìlú wa lọ́dọ̀ ní yọ lò wọ́n gbà ẹ̀ bẹ́ẹ̀ àmì wúlò ọmọdé àmì gbèbèrè ni àbákùnrin àwọn obìnrin wà mọ́ iná ojú kan lọ. Ìgbẹ́ta àti sàmìsọ̀lá ọ̀sán pé a padà láwọn àyè kàkà ó lórí ìwà. ó yẹ wa mẹ́sàn án gbogbo lórí kọ́ lọ́ba jẹ́ kò ṣe yìí torí pé olórí ọ̀pọ̀lọpọ̀ olórí àfa oníjà àfa sọ́dà tó bá jẹ́ pé àfa náà tẹ̀wá ní gbogbo wọn náà wọ́n ní lóòrù gbìyànjú ní ẹ̀sìn ni wọ́n tẹ́lẹ̀ gbìyànjú bá sì gbìyànjú tó bá ṣe mistake á sì ẹ̀sìn tí o bá ṣe mistake yóò lè ẹgbẹ̀rún méjì àwọn ṣe mistake ni wọ́n fẹ̀ san ẹ̀yọ̀ torí ẹ̀ àdìmú àwọn ọ̀dà bẹ́ẹ̀ bá tún bọ́ wọ́n ní tọ́ ọba lẹ̀ ẹ̀dọ́gbọ́ wọn bá lọ́wọ́ gbọ́dọ̀ gbogbo òbí náà ṣe lébi yóò dọ̀gbọ́n sísè. tí islam bá ní káwọn ọmọ jẹ́ ìṣẹ́yìn nínú ẹ̀sìn tó ní káwọn ọmọ jẹ́ àpá àwọn nǹkan ní àwọn tí wọ́n jẹ́ àpá ọmọ jẹ́ àpá ìlérí káwọn ọmọ jẹ́ àpá àyàrí tó tọ̀ bá àpá yẹn lọ fún ọmọ àwọn nǹkan ni wọ́n mọ̀ fún ní fásitì nítorí wọ́n jẹ́ nínú mùsẹ́yì táwọn èèyàn ò lè jẹ́ mùsẹ́yì láéláé wọ́n mọ̀ tẹ̀lé àwọn tó ń jẹ́ mùsẹ́yì rẹ̀ tó bá jẹ́ sílé ní àwọn mùsẹ́yì bá lè wọ náà látara pé ètí wọ́n mọ̀ ní wọ́n fi sọ̀rọ̀ ó ti táwọn náà wá lé pé tí wọ́n sọ yìí ó lẹ́nu ó bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ó lé lẹ́nu ìgbà wa náà fi léwu yẹn pé ayé ni mo bìlẹ̀ fún mo lọ sọ yìí tá a wá tẹ̀lé lélẹ́ tó bá ti mọ́ náà tó wá tí ò wá lé jẹ kò ṣẹ́ ìdìyẹn ní ìyá lóbi pàṣẹ ti tó bọ́yá àárẹ̀ ìtọ́jú òdodo lẹ̀ àlọ́ èyí tá a fẹ́ ni ẹ̀rú náà ni a yẹ pé ọlá làbíà lọ́dọ̀ tiwa òun náà la wá tó bá fi lè mọ́ náà tó bá ò àwa tá a bá tẹ̀lé náà lọ́wọ́ ti ní kò ní jẹ wá níyà. ẹ ti gbọ́ yé tọ́ bó ti wá jẹ́ mọ̀ ṣẹ́gun yẹn ni kò lè ṣe ṣàkiri kúkúrú kánà bí wà ní ẹ̀mọ́ kí n lẹ́yìn kìí ṣe ẹ abẹ́ẹ̀kọ́ tó lọ. àlejò ìdílé tó dára sọ fún pé tí ẹ bá ti rí àwọn tọ́jú lórí ní ẹ má ẹ má bá wọn jà ẹ má jà ẹ̀dùn wọn lẹ́lẹ́ àyàtọ̀wá ni kí wọ́n ti dín wọ́n sẹ̀ wọ́n tẹ́kọ̀ọ́ tó kílẹ̀. ó tún lọ́ọ́ wọn lọ́ọ́ kílẹ̀ àdékè wọn lẹ́nu àdékè wọn lẹ́nu kọ́dà àdékọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́nu. tá a bá lágbára rẹ̀ ká ní ìmọ̀ ọmọ àgbọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn bá mi lágbára àdékọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́nu. ọ̀yẹ̀bà ọ̀dà ẹ̀yẹ àwọn na ọlọ́run àwọn ìṣẹ́nu àdúrà wọ́n láyé ní ẹ̀fẹ́ ni wọ́n torí pé ẹ ti máa kúrò ní gbogbo ìwà báwọn yẹn tí wọ́n gá burú jù lọ ó burú jù ẹlẹ́gbẹ́ àwọn oníṣúná bíbí àrùn tí wọ́n burú jù lọ ẹ̀yin náà wò náà ọ̀dà káyìn fi sọ̀rọ̀ ibi mú ẹ̀rí kan wá wọ́n ní pé ẹni tí ọba tó bá ti ṣe bí díà ajẹ́bíkọ̀ ọba ayé àtọ́lọ́ ní mo ti parí ẹ̀sìn àyọ̀pá ìwọ́n nílò láti dínà ọba ẹ̀ ẹ̀ gbọ́. bóòlù ni wọ́n ti ṣe bíkọ̀ ọba ẹ̀ bóòlù sọ ó dé ní ẹ̀mí rẹ̀ nígbà tó ṣe bí díà tó ṣe ó lọ́wọ́ bí díà ló ṣe ọ̀dà tó kú wá ló gbà pé bíbí àlùkò sí àbúgbà pé bíbí àlùyò ọlọ́run sì ni ọlọ́run máa ta lọ́wọ́ àwọn olóhùn ta fáyà olóhùn gbà pọ̀ lọ́wọ́ àlùkò ni ìwọ ló mú jáde pé ọ̀tà kò áyà yìí ọ̀pá àyà yìí wọlé ó sì fi ọ̀pá àyà yìí lẹ́yìn ní ìbòsíkè ọ̀sọ̀ ọ̀dọ́ ó sì rí bẹ́ẹ̀ àmọ́ tí mo ṣe wà pé mo ṣe ìrọ̀rùn àlùkò pẹ̀lú àníyàn kọjá ìyọ̀rọ̀ ọgbà ní ọwọ́ kí ló ní wọ̀n wá lẹ̀ ọ̀tàkwáyà ọ̀yẹ́ ló wọ̀ tako ó ní kọ́ sọ́dọ̀ bá yìí ọ̀tàkwáyà yìí nígbà òkú sọ ọdún fi ara rẹ̀ sọ fún ọdún ọ̀rọ̀ tako náà wọ́n sì máa lọ tako. ọ̀dà ẹni tí ń dẹ́sẹ̀ náà ẹ̀gbọ́n ẹni tí ń dẹ́sẹ̀ náà á sọ pé òun náà tako ọlọ́run ọba ibi kò tó pàṣípò síbi dọ́là sọ ni pé tí àdéhùn bá ti pàṣẹ fún yín àdéhùn láwọn àbúrò sólù tábìlì bá ti pàṣẹ fún yín ẹsẹ̀ kéde ẹsẹ̀ tó bá ti ní ẹgbẹ́ ìṣòwò ẹgbẹ́ ọ̀rọ̀ yín ẹni tí wọ́n ń ṣe táà nẹ́bi ni tọ́lọ̀ ní táà nẹ́bi ni kọ́ bá ṣe ti ṣe ayẹ́kọ̀ọ́ náà sọ pé àdéhùn ni kéde ọ̀tà pa ànábì pé mi ní gbọ́dọ̀ sọ lẹ́nu ẹni wọ́n ti lókun gbọ́dọ̀ sábẹ́ mi lẹ́nu kí lọ́sọ̀ yìí ó ti di gèfèrè àjẹpẹ́lẹ́sẹ̀ lẹ́yìn ló di gèfèrè yìí torí pé láti sọ fún wa ni pé ẹni tó bá ti ní ẹ̀gbọ́nmi ẹni tó bá ti ní òun ọ̀ gbọ́dọ̀ sábẹ́ mi lẹ́nu wọ́n máa ń ṣáà kẹrọ̀ sóòlù tó bá ti lóògùn ní gbọ́dọ̀ sáà náà ìbílẹ̀ rẹ̀ tó fẹ́ tàpá náà tó fẹ́ ìbílẹ̀ rẹ̀ sọ tó lóun ọ̀pọ̀rọ̀ rẹ̀ wọlé ìtumọ̀ rẹ̀ kó ní kèfèrè ẹlẹ́sẹ̀ náà ni òun náà ní kèfèrè torí pé ìtumọ̀ rẹ̀ kóun náà ló pọ̀ gbà á wọ́n fẹ́ máa mú láàzínú ọ̀rọ̀ wá fún wa ni ó ti láàzínú ìkọ́wé sì ní kèé ṣe kí ni ìyẹn ni pé kí n tó lè ti fi ọ̀rọ̀ jáde àlèkò òun náà ní pé òun gbẹgbẹ ọ̀rọ̀ yẹn. ẹ gbọ́ mi ìdáhùn tó máa mú wá nìyẹn àwọn náà ó sì lè ààrùn yẹn náà wà fún wọn náà kúrò ẹni bí ọ̀rọ̀ gbé ní sálàyé ìgbà nítorí ó lè fi gbogbo tó bá mú wá láwọn ẹ̀rí lọ́dún náà kó jọ rẹ̀ tó bá ti rárá wọn gbà yìí kó dà ọ̀bá gbà tó máa ń jọ ọ̀rọ̀ kò ẹtí gbọ́ tí wọ́n lọ ní sídìí ẹsẹ̀ yẹn èèwọ̀ ní ká tọ́pá àdìgbọ́ táwọn ti sọ àbí ẹni tí bá wá dẹ́sẹ̀ náà ní ìtumọ̀ rẹ̀ kóló wọ̀nyí wọ́n ní ọlọ́run má sì báyìí kó ṣe é ṣe anábìyẹ má sì báyìí kó ṣe é ṣe ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ní gbọ́dọ̀ sí i nígbà tí wọ́n lọ fi ọ̀nà kan ṣe wá bá mi kọ́ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ fún wọn kọ́ ó lè olóyè bá mi náà jẹ wa olóhùn sí ó sì kó wọlé sí mi ọba àti ẹni lọ́jọ́ ọwọ́ àti ọmọ yẹn pé ah ọmọ ìbàjẹ́ o mo ń rìn iṣẹ́ ọ̀jẹ́ mo sọ̀rọ̀ fún ọ ọ̀tẹ̀ lọ́rọ̀ yẹn wọ́n ní mo tẹ̀lé e náà mo gbọ́dọ̀ sí lẹ́nu náà mo jíṣẹ́ fún yín náà ọ̀nà wo ló fi jíṣẹ́ fún yín mo ní ipò jíjẹ́ wọn lọ́tọ̀ torí pé kò ṣe náà ìtumọ̀ rẹ̀ ní pé kò bá tiẹ̀ kò gbẹ́ lọ́gà ó wà fún pé ó túmọ̀ sí pé ọ̀gbà tó lè mo bí ọ ó túmọ̀ sí pé ọ̀gbà tó lè bàbá rẹ̀ ọ̀gbà sọ bẹ́ẹ̀ kò ní tó túmọ̀ rẹ̀ ní kó tó bá sọ fún tó bá tó bá bí ọlọ́ọ̀tọ́ ni kí n gbọ́dọ̀ sọ̀rọ̀ bọ́bọ́ tó kéde tó bá tó ọ̀gá rẹ̀ bá jẹ́ ọ̀tọ́ ni kò ní báyìí ọwọ́ sí gbogbo ìwà níparí. àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n gbà pé gèbèrè ṣeréko ìṣẹ̀fọ́sọ́nà ọba ìṣègèbèrè sọ́nà ọba wọ́n gbà kókó sọ́nà méjì ẹbí wọn ẹ má wulẹ̀ gbogbo àwọn agbálẹ́lẹ́ wọn wá àmì èdè àwọn eléyìí kan tí wọ́n lè ti láwọn gbà ẹ yòókù lẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ òkú tẹ́lẹ̀ ìdájọ́ nìyẹn. wọ́n gbà pé ẹbọ kú sí méjì gèbèrè kú sí méjì àbí iṣẹ́ gèbèrè tó kú sí méjì àwọn kan fọlọ́ wọ̀ sọ ànájú òṣèlú kò ní alikóboro kóboro àná ànájú ọ̀sọ́ ẹnu wọn wá sẹ́kọ̀ọ́ mi kò lè sọ̀rọ̀ nígbà tí tọ́lọ̀ mọ́ ti sọ bẹ́ẹ̀ àmọ́ gbà kò pé ẹkọ́ fún alẹ́ rẹ̀ nù náà tó o bá rẹ̀ nù lọ àti tọ̀ yẹ kọ́là lọ táwọn fẹ́ rẹ̀ mú wa ìdẹ́sọ̀ ní pé àwọn afá àwọn òbí ọlọ́run bá ti sọ̀rọ̀ bá náà fi ṣe sọ̀rọ̀ náà mi ló kù sí ètí táwọn náà sọ ní ti ọ̀dà nítorí wọ́n mú ìgbà pé ìṣègbè ní kristi tọ́jà tó wò ní ìpìlẹ̀ àbí ajásí pé ní bíbí àtẹ ẹgbẹ́ lóhùn náà ní gẹ́gẹ́ ìbèrè lòun náà a jẹ́ kí ọtọmátíkálì òun náà wà lóye ọ̀pọ̀lọpọ̀ sí bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀dá wo náà ìgbìlẹ̀ náà ní okùn sí méjì ní dáwà fi gbọ́ sọ́wọ́n náà ní okùn sí méjì ìmọ̀ àbí ojú olè mú àlẹ́ ìgbọ́ yìí wáyé wọ́n ní ìbèrè tó sọ́nà méjì ó ní gébìrì bí ìhà ẹ wá lọ fún kẹ́kẹ́ kan wọn náà wá ẹ wá lóhùn náà bí òun náà ọtọmátíkàlì kan náà gbọdọ̀ ní òun náà gbọdọ̀ sí pé ìhà yèlè ìdáná tó fẹ́ tì o àwọn náà gbé nǹkan tí òun sọ̀rọ̀ yìí ṣé kò tí ì yé wọ́n ní wọ́n ti láwọn òun tó máa ń kó wá o wọ́n máa mẹ́lẹ̀ wá wọn mẹ́lẹ̀ kọ́lá ẹni tó jẹ́ àbá mi méjèèjì ò lè ṣẹ́gun wọn torí pé tí wọ́n sì fi yá yẹn ṣe o ìdẹ́nu ìsàlẹ̀ wọ́n sì mọ̀ mẹ́lẹ̀ wá tọ́ba tó wá rí bá àbá tó sọ̀rọ̀ méjì àti méjì àti lágbára tó òun lẹ̀ rí wọn tọ́ba rí dáhùn àbáyé má ti wọ́n ti kílẹ̀ pé bíbí àtúntọ́nà mi wọ́n ní wọ́n kọ́ sọ yẹn ẹ̀kú mi dẹ́tù sọ̀rọ̀ ó ti lágbára. bẹ́ẹ̀ lè dáhùn àbáyé sọ̀rọ̀ tó lágbára yẹn ni wọ́n ń sọ aburú ti ń bẹ fún bíbí àtúntò lè gbìyànjú bíbí àtúntò yára sọ yẹn di ẹlẹ́bọ wọ́n yára sọ yẹn ní kẹfẹ́rí ẹsẹ̀ ò yára sọ yẹn ní kẹfẹ́rí. dáhùn àti òsùn bẹ́ẹ̀ ni pé kọ̀gbà kọ́lọ̀ bá kọ́ òun dẹ́sẹ̀ yóò mọ̀ nílẹ̀ lẹ́sẹ̀ àmọ́ níbi díà èyí máa ń gbà kọ́ òun sí lọ́wọ́ ni kò ní nílẹ̀ lẹ́sẹ̀ torí ẹ̀yẹ yára sọ lélẹ́ ikú nẹ́bí máa ń sọ bí agbóró níbi àdúgbò lélẹ́ torí kò nígbà kóun sẹ òun sẹ lọ nígbà kóun òun dàbí láàrin ẹwà wọn táa ní pé wọn ṣe ìmáàmù méjì àbí méjì jẹmáà kan sóògùn kan náà lára mo tún ti gbọ́ lórí mọ́tòlá kan ìmáwù mẹ́fà jẹ̀má kan òkú kan wọ́n padà sí lọ́wọ́ wọ́n sì jù bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe ẹ̀rọ òde ni ẹ̀sìn làwọn ṣe tí wọ́n fi wá lọ kọlọ lọ́dún ní méjèèjì fún ìgbà rẹ̀ lọ́dún bẹ́ẹ̀ ó lè lọ́wọ́ àwọn olùkọ́ tó gbà pé ẹ̀rọ ọ̀nà àgbà ṣe gbogbo yà àgbà ìlọ́dún náà a máa fi gbogbo ìlú náà tààrà. owó òdìlá fún ọ̀sẹ̀. amẹ́túnṣe bíbíà yóò tọ́ ilé lókun balẹ̀ ní pé bá a ṣe ṣe yìí náà á wà nìkan náà. ẹ̀gbọ́n yìí ẹ̀wọ̀ ó ti tó bá wọ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ọlọ́run àbí ọlọ́run àbí ọlọ́run tó lè lẹ́nu lọ òun náà ní ọlọ́run lè lẹ́nu àbí ọlọ́run jẹ́ pada padà sí àti wọ́n jẹ́ àwọn padà sí ìmọ̀ ọlọ́wọ́ yang wọ́n sàkọ́ àṣẹ ìṣúná ìṣúná yọ̀ èyí wa nílé yàwá ìṣúná sàbẹ́ látọ̀bẹ̀rún ọ̀la dáhùn ìdára sórí ilé lọ́dọ̀ọ́sì àtọ̀bẹ̀rún ọ̀la tó bá kọ̀ọ̀lá ọ̀rẹ́